فلو قد ذقت من حلواه طعما لا آثرت التعلم واجتهدت ولم يشغلك عنه هوى مطاع ولا دنيا بزخرفها فتنت ولا ألهك عنه أنيق روض ولا خدر بربربه كلفتا ولا ألهك عنه أنيق روض أنيق روض ولا خدر بربربه كالفتاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد fasalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu ọpẹ́ ni fún ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ayin ọlọ́run agbésítóbi fún ọlọ́run atọrọ ìkí àti ìgẹ̀ fún aṣíwájú wa anábíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kó bá ní kẹ́ kó kí àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àlè umma tí ọlọ́run ní a máa rìn lórí ìlànà wọn lọ fi díjọ́ kẹ́yìn akíra wa ní okú ẹ̀sìn islam níbi tí ẹnìkọ̀ọ̀kan wa tá a ti ń wo Sunna TV Yorùbá àánú ọlọ́run kí ọlọ́run kó máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa o ọlọ́run kó san wá lẹ́san rẹ̀ gbogbo ọjà tí a ń bá ọlọ́run ọba náà yìí ọlọ́run já jèrè rẹ̀ láyé ń bí àti ní alkiyama àtọrọ púpọ̀ fún gbogbo àwọn olùgbọ́wọ́ ètò yìí láti ibi tí ó ti bẹ̀rẹ̀ fi débi tó parí sí ọlọ́run ọba mọ ẹnìkọ̀ọ̀kan wọn ọlọ́run bá ní san wọ́n lẹ́san tó pọ̀ a àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Sunna TV Yorùbá àtọ̀rọ̀ fún wọn púpọ̀ nítorí pé iṣẹ́ yìí ò rọrùn àwọn kan ni wọ́n wà ń di rẹ̀ ni wọ́n ń ṣàmójútó rẹ̀ tí gbogbo ẹ̀ fi ń lọ bí ṣe ń lọ yìí tẹ́ ń rí wò ní rọrùn àwọn kan ni wọ́n sì ń gbé ètò ní kalẹ̀ ni wọ́n ń kọ́ ni wọ́n ń gbé síra wọn àwọn kan ni wọ́n ń ṣe ìnáwó bẹ́ẹ̀ ọlọ́run ọba kò sí ohun tó pamọ́ sí ọlọ́run ọba ọlọ́run yóò sẹ́ni kọ̀ọ̀kan ní ẹ̀san rẹ̀ o à ń ba ibi tó ti ní èrè ní agbára ti ọlọ́wọ̀n ọba ètò wa ìkọ́ra ni ní èdè lárúbáwá tí a ń tẹ̀lé ti gbogbo wa tá ń láǹfààní àti máa wò ní Sunna TV Yorùbá ọlọ́run yóò san ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sàn-án rí o gbogbo ohun tí ń dùn wá nípa èdè yìí ń pé à ń fẹ́ láti gbọ́ èdè yìí à ń fẹ́ láti mọ èdè lárúbáwá à ń fẹ́ láti máa ka lárúbáwá tí ń jẹ wá ọlọ́run lọ́ba tí máa ń fi ní mọ̀nà òun sì lọ́ba tí máa ń fúnni nímọ̀ yóò ṣàlékún mímọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa yóò gbà wá láyè ju bá a ṣe rò lọ tá a fi ṣàmójútó ẹ̀kọ́ nítorí pé ayé tá a wà ayé ẹ̀kọ́ ni o ayé ẹ̀kọ́ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sì ní kí a máa wá ẹ̀kọ́ ká máa wá mímọ̀ fi dijọ́ tá a fi kó láyé ni o èèyàn kì í sọ pé mo ti dàgbà ju mímọ̀ lọ mímọ̀ ò lọ́dún bó fẹ́ bí bó ṣe jẹ́ pé owó lọ́dún lọ́dọ̀ wa ayé wíwá kò ní ọdún lọ́dọ̀ wa jíjẹ mímu kò lásìkò lọ́dọ̀ wa bẹ́ẹ̀ náà ni ká ṣe pẹ̀lú mímà ń pe ìmọ̀ náà a máa wà ní máa sin lọ́hùn ní o inú ìjọsìn náà sì ni wíwá náà wà títí ìjọ tí ikú dé ò gbọ́dọ̀ fínlẹ̀ ìrun àlefínlẹ̀ àwẹ̀ àlefínlẹ̀ títí ikú òfin dé ni o bẹ́ẹ̀ ni mímọ̀ náà àní fi ìmọ̀ wá mímọ̀ àní fínlẹ̀ àmọ̀ wo àyín náà ni èyẹn ló mú àwọn olùgbọ̀wọ́ ètò yìí ni wọ́n ṣe gbé ètò kọ́ra ẹni lẹ́kọ̀ọ́ sínú program tí ó máa wáyé ní Sunna TV tí ò ní jẹ́ pé wáàsí nìkan pé a tún láwọn ìdánilẹ́kọ̀ọ́ míì ìkọ́ ẹ̀kọ́ lárúbáwá ìkọ́ ẹ̀kọ́ kùránì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkọ́ ẹ̀kọ́ tefsir láwọn nǹkan oríṣiríṣi tí ń bẹ ńbẹ̀ so ẹ jẹ́ á múra sí ọlọ́run sì ṣàlékún mímọ̀ fún wa ẹ̀kọ́ wa ibi tí a ti dúró náà ni ẹ̀kọ́ kẹtàdínlọ́gbọ̀n orí ẹ̀kọ́ kẹtàdínlọ́gbọ̀n yìí náà ni a wà tí a pe àkọlé rẹ̀ ní ìṣe ìrántí lórí gbogbo ẹ̀kọ́ tó ti wá lọ hmm, a ti ṣe ìpele àkọ́kọ́ ìpele kejì ìpele kẹta lèyí nítorí pé ẹ̀kọ́ tó fẹjú ni tó sì pọ̀ ìhun tó pọ̀ láti ṣe wá lọ bá a bá padà sẹ́yìn báyìí ká ṣèrántí lórí rẹ̀ yóò kù díẹ̀ káàtó ẹ̀rí ló fi jẹ́ pé episode mẹ́ta la fún ẹ̀kọ́ yìí nìkan ìyẹn vingt-septième ẹ̀kọ́ yìí episode mẹ́ta ń pé pàtí àkọ́kọ́ pàtí èkejì pàtí ẹ̀kẹta ní tá a fi parí rẹ̀ ní agbára tọ́lọ́wọ̀n ọba á gbìyànjú láti ṣe ìrántí gbogbo ohun tá a ti ṣe wá lọ ibi tí a ti dúró ni ẹ̀kọ́ abdomair àwọn kan ń bẹ lọ́dọ̀ àwọn lárúbáwá tí wọ́n ń pè ní abdomair a ti ṣàlàyé rẹ̀ wá lọ pé àwọn gbólóhùn kan ń bẹ gbólóhùn yìí ó ń dúró ní dúró orúkọ ènìyàn ẹ rí ó ń dúró ní dúró orúkọ ènìyàn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ ọ̀rọ̀ ń gbọ́n míì kò nídìí pé kó dá orúkọ rẹ̀ àwọn gbólóhùn kan ń bẹ tó ṣe pé bó bá wí ó ti tọ́ka sí pé wọ́n ló ń sọ̀rọ̀ a ní lọ́dọ̀ àwa yorùbá náà tó pọ̀ èmi ìwọ àwa òun ẹ̀rí aláwọn gbólóhùn yìí bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ àwọn aládùbáwá náà tí n bá fẹ́ sọ èmi àbí mo fẹ́ sọ ìwọ àbí mo fẹ́ sọ àwọn àbí àwa bó o la ti ń sọ nínú èdè lárúbáwá àlàyé tí à ń fẹ́ láti ṣe fúnra wa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí nìyẹn èyẹn la pè àkọlé rẹ̀ ní àdọ̀mọ́ irú kí ni mo pè é àdọ̀mọ́ irú ẹ̀yin náà tún wí dáadáa a ti ṣe wá lọ ṣùgbọ́n kó lè máa jẹ́ ìrántí àdọ̀ àdọ̀mọ́ irú ẹ̀rí àdọ̀mọ́ irú ẹ̀yẹn làwọn oní àbáwọn oní english à ń pè ní pronoun ẹ̀rí àwọn pronoun nìyẹn tó ṣe pé kò nídìí kéèyàn dẹ irúkọ bó bá fẹ́ lò nínú lárúbáwá a ní tó pọ̀ a ní tó pọ̀ nínú rẹ̀ làwọn kan tá a kọ sí bọ́ọ̀dì yìí àkọ́kọ́ ń bẹ̀ ana ẹ̀rí ana ana nahnu. No. nahnu anta ẹ̀rí anta anti antuma antuma antum antunna antunna huwa hiya huma hum hunna ẹ̀rí sìn kíkà rẹ̀ nìyẹn kíkà yẹn ni ẹjẹ́ akọ́ mà kakọ́ ṣe ká fi ránra wa létí ná kẹ́hìn kankan kó tó gbọ́ yé ẹ̀rí ana ana ana ẹ̀rí kíkà rẹ̀ nìyẹn a àti na a na nahnu nahnu na àti ha tó ní sukun ká tó rí nun tó ní kíni tó ní ù ní parí ẹ̀rí nahnu nahnu ẹ̀rí nǹkan mẹ́ta ló wà ń bẹ̀ a ti ṣe àlàyé púpọ̀ fúnra wa a ṣe àlàyé púpọ̀ fúnra wa ń pé tá a bá fẹ́ ka nǹkan ká wo àràfi ká sì wo àmì tí wọ́n fi lé lórí nahnu ẹ̀rí lẹ́yìn ni anta anta a àti nun àti sukun kó tó àkàn kí ni ta pẹ̀lú a anta kí ni mo pè é anta ẹ̀rí lẹ́yìn ni anti òun náà jọra wọn ẹ̀rí anti ẹ̀rí anti anti kọ́ o anti ẹ̀ ó wá kan antuma antuma antuma ẹ̀rí sí antum antum antunna antunna huwa hiya huma hum hunna ọ̀dà ká ṣàlàyé rẹ̀ fúnra wa àti lílò rẹ̀ àlàyé pẹ̀lú kíni pẹ̀lú lílò òun ló ṣe pàtàkì jùlọ ana èmi mua ẹ̀rí ana èmi mgbata tá a bá ń sọ̀rọ̀ ìgbà omi kò nídìí kó o dérúkọ ara rẹ̀ ń pé èmi lágbájá tó o bá ti sọ pé ana wọ́n ti mọ̀ pé ìwọ ni ẹ̀rí ana èmi ana Ahmad èmi Ahmad ana Muhammad èmi Muhammad. ana musafiru èmi ń rìnrìn àjò ana zahibun èmi ń lọ ẹ̀rí ana ni èmi tá a bá fẹ́ tó bá fẹ́ sọ pé èmi ana ni lárúbá máa ń lò àta ló ṣe nǹkan báyìí ana ta ló lè kà á ana ta ló lè ṣe nǹkan báyìí ana kò á ní ìdíkò tó sọ pé bó bá ń jẹ́ ahmadu tẹ́lẹ̀ ò ní sọ ahmadu mọ́ ibi kí la nídìí dọ̀míìrù abdomir ẹ̀rí òun la ń pè ní púpọ̀ rẹ̀ ní jẹ́ abdomairu tó bá ṣe pé ẹyọkan ni wọ́n á ní abdomiru abdomir ẹyọkan nìyẹn ẹ̀rí bó bá pọ̀ ní pluriel á wà sọ pé abdomairu ẹ̀rí ana domiru ni dọ̀míìrù ẹnìkan ṣoṣo tí ń sọ ọ̀rọ̀ fúnra ara rẹ̀ ẹ̀rí almutakallimu ẹ̀rí lẹ́nìkan ṣoṣo tí ń sọ fúnra rẹ̀ a sọ pé ana ọ̀dà bá a bá wá pọ̀ tá à ń sọ̀rọ̀ mo ti sọ pé ẹnìkan yìí jẹ́ àwáde ẹ̀rí ẹnìkan kì í jẹ́ àwáde ẹ̀rí àwa lawa bá a bá ti pọ̀ lọ́dọ̀ lárúbáwá a sọ pé nahnu. No ẹ̀rí pípọ̀ yìí ó sì bẹ̀rẹ̀ láti méjì ẹ̀rí nahnu mẹ́ta mẹ́rin márùn-ún miniyod nahnu ni gbogbo yòówù ó jẹ́ nahnu ẹ̀rí nahnu àwa nahnu dhahibuna àwa ń lọ àwa ń lọ nahnu dhahibuna à ń lọ nahnu jalisun àwa jòkó ẹ̀rí nahnu nìyẹn àwa anta ìwọ ìwọ mò ń fẹ́ ká ṣe àkíyèsí kékeré kan láàrin gbólóhùn méjì anta anti kini yato ìyàtọ̀ láàrin àwọn méjèèjì yìí kini yato kí anta ati anti tó bá gba a níparí ó bá gba i níparí kí ni yàtọ̀ láàrin àwọn méjèèjì a ti sọ̀rọ̀ púpọ̀ sáni méjì yìí bá a gbàgbé ọlọ́mọ ṣe wá ló nígbàgbé o ẹ̀rí bá a gbàgbé anta ohun tá a bá ti rí tó bá gba a ká mọ̀ pé kí ni ká mọ̀ pé akọni tó bá gba i ká mọ̀ pé kí ni abo ni ẹ̀rí abo inú lárúbáwá i ni máa ń gbà akọ a ìyẹn ń pè anta ìwọ lọ́kùnrin mm. anta ìwọ lọ́kùnrin ńgbà gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bá dúró tá sọ pé anta ó yẹ káwọn obìnrin tó wà ń bẹ lè mọ̀ pé ọkùnrin ni wọ́n ń bá wí bá obìnrin wí ẹ̀rí anta ìwọ lọ́kùnrin àáfin máa ń dojú ọ̀rọ̀ ọkọ yẹn ni ẹ̀rí ẹ̀rí domirul mohatab là ń pè òun àáfin máa ń dojú ọ̀rọ̀ ọkọ yẹn ni àǹtà ìwọ ọlọ́kùnrin lẹ́nìkan ṣoṣo hmm, ká ṣàkíyèsí lẹ́nìkan tá a dojú ọ̀rọ̀ ọkọ la máa ń lo àǹtà fún àǹtì ẹnìkan ṣoṣo lóbìnrin tí a dojú ọ̀rọ̀ ọkọ anti ẹ̀rí anta ya Muhammad anti ya Fatima ẹ̀rí anta ya Muhammad anti ya Fatima ya Zainab ẹ̀rí anti la sọ fún Zainab anti la sọ fún Fatima anti la sọ fún Rukoya amma an láàsọ fún muhammadu an láàsọ fún zaid an láàsọ fún abdulrahman ẹ̀rín si ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ nìyẹn ó jẹ́ mélòó ń jẹ́ márùn ẹ̀rí àbí ń jẹ́ mẹ́rin ana àkọ́kọ́ ni nahnu ó jẹ́ méjì anta ó jẹ́ mẹ́ta anti ó jẹ́ mẹ́rin ẹ̀ka àrùn antuma antuma bí wọ́n bá pé méjì bí wọ́n bá pé méjì ó sọ ọkùnrin ni o ó sọ ni o ni wọ́n pé méjì antuma lálò fún wọn ẹ̀rí àwọn ìyàtọ̀ kan ni tá a ṣàkíyèsí púpọ̀ bí n bá rí ọkùnrin méjì tí n fẹ́ dojú ọ̀rọ̀ kọ antuma ahmed wa zainab ẹ̀yin méjèèjì antuma ahmed wa zaid antuma fatima warukoya. ruqayya ẹ̀rí bí wọ́n bá ti pé méjì antuma la máa ń lò ẹ̀yin méjèèjì antuma ẹ̀yin méjèèjì anta ìwọ lọ́kùnrin anti ìwọ lóbìnrin antuma ẹ̀yin méjèèjì ẹ̀rí gbogbo ìran yòówù kí wọ́n jẹ́ antuma la lò fún wọn ẹ̀rí antum gbogbo yín lọ́kùnrin bí wọ́n bá pọ̀ ẹ̀rí tó bá ṣe pé wọ́n pọ̀ lọ́kùnrin antum ẹ̀rí antuma méjì yàn méjì nìyẹn o antum tí wọ́n bá di mẹ́ta antum bí wọ́n bá pọ̀ lọ́kùnrin bí wọ́n bá wá pọ̀ lóbìnrin a sọ ẹ̀rí antunna àti wà ní méje nìyẹn antunna bí wọ́n bá pọ̀ lóbìnrin antunna ẹ̀rí ìyẹn fatima zainab rukoya ẹ̀rí antunna antum bí wọ́n jẹ́ pé muhammad zaid abdulrahman a sọ pé antum ẹ̀yin lọ́kùnrin antunna ẹ̀yin lóbìnrin òhùwà òun lákọ ẹ̀rí tó bá ṣe pé ọkùnrin ni il ta máa ń lò ẹ̀rí ń pé òhùwà òun ta ló ṣe kínní òhùwà lọ́kùnrin òhùwà òun wà fún ọkùnrin ẹyọ kan ṣoṣo la máa ń lo òhùwà fún lẹ́yìn ni a tún ní ìhíyà ìtìjẹ́ mẹ́jọ ìbí mẹ́sàn-án ìhíyà tó bá ṣe pé obìnrin ìkan ṣoṣo ni a sọ pé híyà ẹ̀rí híyà fún obìnrin kan ṣoṣo òhúmà àwọn méjèèjì àwọn méjì ibi ìsìn ó ti yàtọ̀ sí ẹ̀yin méjèèjì àwọn méjèèjì láwọn tí a rí ẹ̀yin méjèèjì kí lá pè fún kí lá lò fún antuma ẹ̀rí huma àwọn méjèèjì láwọn tá a rí nìyẹn ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn anta ìwọ huwa òun anti ìwọ lóbìnrin ìhíyà òun lóbìnrin anta ìwọ lọ́kùnrin huwa òun lọ́kùnrin anti ìwọ lóbìnrin ìhíyà òun lóbìnrin ẹ̀rí huma huma àwọn méjèèjì lọ́kùnrin ni o àbí lóbìnrin ẹ̀rí àwọn nǹkan kan ń bẹ tó ṣe pé àwọn méjèèjì wọ́n máa ń papọ̀ sórí rẹ̀ gẹ́gẹ́ bí kíni antuma ẹ̀rí antuma irú rẹ̀ náà ni huma ẹ̀rí wọ́n papọ̀ síbẹ̀ ni antuma ẹ̀yin méjèèjì lóbìnrin ẹ̀yin méjèèjì lọ́kùnrin òhúnmà àwọn méjèèjì lọ́kùnrin àwọn méjèèjì lóbìnrin wọ́n jọ papọ̀ ńbẹ̀ ni wọ́n tún máa ń yà láwọn ibì kan ẹ̀rí antum ọ̀tọ̀ antuna ọ̀tọ̀ òhúwà ọ̀tọ̀ híyà ọ̀tọ̀ anta ọ̀tọ̀ anti ọ̀tọ̀ ẹ̀rí wọ́n sì lè jọ lò ọkùnrin lè sọ pé ana bẹ́ẹ̀ sì ni obìnrin ó sọ ana àwọn ọkùnrin ó sọ nahnu bẹ́ẹ̀ làwọn obìnrin ó sọ nahnu kẹ́ wo bí èdè lárúbáwá bó ṣe rọrùn sí tí ò múnira dání ọ̀dà lẹ́yìn ni hum àwọn àti ní huwa ọ̀kan ṣoṣo ni lọ́kùnrin huma àwọn méjì hum tí wọ́n bá pọ̀ mẹ́ta mẹ́rin márùn lọ́bẹ̀ á sọ pé hum àwọn lọ́kùnrin lọ́kùnrin ẹ̀rí tó bá ṣe pé ó bá ṣe pé obìnrin ni a wá lo òhúnnà òhúnnà àwọn lóbìnrin ẹ̀rí àwọn lóbìnrin wọ́n yàtọ̀ ó yàtọ̀ ń bí òhún lálò fọkùnrin òhúnnà lálò fún obìnrin àwọn eléyìí là ní àwọn dọ̀mọ́ ìrà a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ wá lọ ṣùgbọ́n kó lè máa jẹ́ ìrántí fún ẹnì kọ̀ọ̀kan wa náà la ṣe dá ẹ̀kọ́ yìí padà ká lè máa níbẹ̀ ó jẹ́ nǹkan iríṣi mélòó ó jẹ́ nǹkan irísí méjìlá ẹ̀rí mọ́kànlá lè méjìlá ni ó jẹ́ méjìlá tó sì pé a dín mú dáadáa ana nahnu anta anti antuma antum antuna huwa hiya huma hum hunna ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa a kò lórí eléyìí a tún bọ́ sórí ìdánilẹ́kọ̀ọ́ mi fún àsìkò èyí tí a bọ́ sórí rẹ̀ òun là ń pè ní أسماء الإشارة أسماء الإشارة أسماء الإشارة يعني سي أسماء أس أسماء نعم أسماء الإشارة asma'u l-isharati ẹ̀rí asma'u l-ishara gẹ́bí kí ni haza hazihi ẹ̀rí hazani hatani haulai naam haula'i ẹ̀rí dhalika tilka dhalika tilka ulaika ulaika gbogbo a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìwà lọ àmọ́ ìrántí àwọn asmaul ishara àwọn orúkọ tí a fi ń tọ́ka sí nǹkan ẹ̀rí ìpè mo fẹ́ tọ́ka sí kìíní pé kíní yìí mò ń sọ a sọ pé àhàdà à ń lò fún ènìyàn a sì ń lò fún ẹranko à ń lò fún èso à ń lò fún ihun tí ò mí ẹ̀rí fáwọn erukọ gẹ́gẹ́ bí àwọn erukọ ta kọ́ wa lọ àhàdà Muhammad Muhammad rí ẹ̀rí tá a bá fẹ́ sọ pé ah Muhammadu rèé o àhàdà lálò fún àhàdà. muhammadu ẹ̀rí lákọ tó bá ṣe pé abo ni a sọ pé hadhihi fatimatu hadhihi lálò ìyẹn là ń pè ní asmaul ishara ẹ̀rí hadhihi fatimatu ẹ̀rí hadhihi ruqayyatu hadhihi zainabu ẹ̀rí hadha mudarris akọ́nilẹ́kọ̀ọ́ rẹ̀ ahadha muallim eléyìí akọ́nilẹ́kọ̀ọ́ ni ẹ̀rí ahadha hadha manzili ilé mi rèé ẹ̀rí almanzil táwa sọ pé ahadha ahadha manzili ilé mi òun rèé ilé là ń pè ní manzil àhádà kọ́lámì nǹkan kọ̀wé mi rèé ẹ̀rí ṣùgbọ́n tó bá ṣe pé abo ni a lo hádìhì ń tó wá jábo hádìhì sayara mọ́tò leléyìí hádìhì imra'atun obìnrin leléyìí ẹ̀rí nísìn hadhihi hadiqatun oko leléyìí hadhihi ni à ń lo hadhihi fún abo à ń lo hadha fún akọ tí wọ́n bá wá jẹ́ méjì hadhani tó yẹ pé méjì ni lakọ hatani méjì labo ẹ̀rí haula tí wọ́n bá pọ̀ nígbà tí wọ́n bá pọ̀ a lò ha òlà ìfún wọn ẹ̀rí záàlìkà ohun ẹ̀rí lakọ̀ tílkà ohun labo ẹ̀rí òlà ìkà àwọn ẹ̀rí ló jẹ́ àwọn yẹn ń pè ní asma ul ishara asma ul ishara àti kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ wá lọ ṣùgbọ́n kó lè máa jẹ́ ìrántí gẹ́ bí mo ṣe sọ inú àwọn nǹkan tí a ti kọ́ wa lọ ni inú àwọn nǹkan tí a kọ́ wa lọ bákan náà náà ni uslubu nafi ẹ̀rí uslubu nafi uslub annafi kí la ń pè bẹ́ẹ̀ uslubu ẹ̀rí uslubu annafi uslubu nafi ẹ̀rí kí la ń pè bẹ́ẹ̀ ni pé aláwọn gbólóhùn kan bẹ́ẹ̀ bá fẹ́ kọ nǹkan nínú èdè lárúbáwá àwọn gbólóhùn kan bẹ tó ṣe pé a máa ń lò láti fi kọ nǹkan kíní kò rí bẹ́ẹ̀ lápèjúwe lam la ẹ̀rí lan ma lẹ́ìsà ẹ̀rí lam a akala, ìyá akòlò ó ti jẹun ìyá akòlò ń jẹun a kò jẹun mo fẹ́ sọ pé kò jẹun mo ń fẹ́ kọ́ ẹ̀rí àwọn negation yẹn pé mo ń fẹ́ kọ́ pé kò rí bẹ́ẹ̀ àwọn kan sọ pé ó jókòó èmi fẹ́ sọ pé kò jókòó ọ̀nà onígbà fi kọ́ àwọn gbólóhùn kan ń bẹ lọ́dọ̀ lárúbá tó ṣe pé òun náà fi máa ń kọ́ nǹkan irú rẹ̀ ni lam a sọ pé lamiya tub kò kọ́ nǹkan ẹni táwọn sọ pé ó kọ́ nǹkan ìwọ fẹ́ sọ pé kò kọ́ nǹkan wàá sọ pé lam yaktub kò kọ́ nǹkan lam lálò fún ẹ̀rí lam yaktub kò kọ́ nǹkan lam yajlis kò jókòó lam yakul kò jẹun lam yashrob kò mú nǹkan lam zahab kò lọ ẹ̀rí lẹ́ni tá à ń sọ pé ó ti lọ tí wọ́n lo zahab fún tí wọ́n sì rí i pé kò lọ a sọ pé lam yadhhab a ti ṣàlàyé lórí rẹ̀ a rí pé àwọn gbólóhùn yìí bá a ṣe lò nísìn ẹ pé òun àti fínlù oníjọ fínlù mudore àwa ní sọ pé a ní lo láńpẹ̀ lo fíìlù mọ́dí ẹ̀rí àbí fíìlù amúr ká sọ pé lam dáhàbà rárá o a lò pẹ̀lú fíìlù mọ̀dọ́rin ni ẹ̀rí lam yajlis tá a bá sì wo ìparí rẹ̀ èyẹn mo ṣe sọ fún yín gbà tá à ń ṣe fíìlù mọ̀dọ́rin ìpè fíìlù mọ̀dọ́rin dọ́mà ni máa ń gbà ní ìparí o àmọ́ báwọn kankan bá wọlé tọ̀ yóò ṣe ń jì rẹ̀ àpèjúwe rẹ̀ ni nígbà tí ìkan náà àràfin tá a fi ń kọ nǹkan bá wọlé tọ fíìlù mùdọ́rìn yóò sọ dọ́mà parí ni yóò sọ di kíni a sọ di sukun ẹ̀rí a sọ di sukun yóò á dàbí fíìlù amúrù tí máa ń gba sukun ní ìparí ẹ̀rí lamiyakutub lamiyajilis lamiyadrus lamiyakora lamiyazahab ṣáàrí nísìn ìyẹn lam nìyẹn tàbá kò lórí lam àtúrí la ẹ̀rí àrí la nínú àwọn ará fi ibà kan náà ni la àfimọ́ nǹkan kan náà ni àfisàn pé la gbogbo alátẹ̀ máa ń lò yẹn pé la ẹ̀rí nínú rẹ̀ náà ni lan ń pè rárá kò rí bẹ́ẹ̀ òun máa ń kàn kan pátápátá ni ẹ̀rí kótó akan má àti lẹ́yìísà so a nísìnyí díẹ̀ kan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 لا أثرت التعلم واجتهدت ولم يشغلك عنه هوى مطاع ولا دنيا بزخرفها فتنت ولا ألهك عنه أنيق روض ولا خدر بربربه كلفتا ولا ألهك عنه أنيق روض أنيق روض ولا خدر بربربه كالفتاء a kíra wa káàbọ̀ sí ẹnu ìdánilẹ́kọ̀ọ́ ìkọ́ èdè lárúbáwá lórí Sunna TV Yorùbá gẹ́gẹ́ bí ètò tí a ń bá bọ̀ náà ni ìṣe ìrántí lórí gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti wá lọ a ti rí àwọn ẹ̀kọ́ bó ṣe bá náà bó ṣe pọ̀ sí nínú àwọn nǹkan tí a ti kọ́ wa lọ ibi tá a ti dúró náà ni uslubu nafi àwọn gbólóhùn kan tí a fi máa ń kọ nǹkan nínú èdè lárúbáwá pé kíní kò rí bẹ́ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ nǹkan ó yẹ kó lè mọ̀ pé gbólóhùn nílò tí ń fi sọ pé kíní yóò rí bẹ́ẹ̀ apẹ̀rẹ̀ àwọn sákìyèsí sídìí ẹ̀kọ́ nì tí a ti kọ́ wa lọ lórí rẹ̀ pé àwọn lárúbáwá wọ́n láwọn gbólóhùn tí wọ́n máa ń lò dáadáa láti lè fi kọ́ nǹkan pé kò rí bẹ́ẹ̀ báyìí a tún máa tẹ̀síwájú nínú ìrántí nípa àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ wa lọ yìí èyí tí a fi bára wa sọ̀rọ̀ báyìí náà ni ànúwá nzaman àwọn àsìkò tá à ń lò a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àkókò pé àwọn àsìkò òun náà ní orúkọ tí ń jẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá nínú rẹ̀ náà ni alfajiru ẹ̀rí anwaun anwaun zaman àwọn oríṣi àkókò azaman là ń pè ní àkókò ẹ̀ gbogbo aná a máa ń sọ ní yorùbá pé zaman ẹ̀rí zamani ni àsìkò ní ìgbà ni. Ìgbani ẹ̀rí zaman àwọn lárúbáwá ló ní oríṣiríṣi rẹ̀ ló sì wà inú rẹ̀ náà ni alfajuru ẹ̀rí alfajuru alfajuru alfajuru ẹ̀rí alfajuru ẹ̀rí ìyẹn ńgbàtí ilẹ̀ bá ń mọ́ bọ̀ lọ́wọ́ ẹ̀rí àsìkò alifájàrí tí alifájàrí ń yọ tá a fi lọ kí àsùbà ẹ̀rí èyẹn là ń pè ní àsìkò ní là ń pè ní waqtul fajiri àsìkò fajiri tí ọlọ́run ọba fi búra nínú alukur'an walfajiri walayali na ẹ̀rí àsìkò alifájàrí ni hatamatola alifájiri ẹ̀rí ńgbà tí ń sọ̀rọ̀ nípa inna anzalnahu fi laylatil qadr ẹ̀rí alifajiru nìyẹn lásìkò tí alifajari bá ń yọ ẹ̀rí tá à ń palẹ̀ mọ́ láti lọ kí àsùbà ẹ̀rí waqtul alifajiru nìyẹn lẹ́yìn àsìkò ni a tún ní asubh ẹ̀rí asubh ẹ̀rí asubh. asubh ẹ̀rí àsìkò àsùbá nìyẹn ẹ̀rí àsìkò àsùbá nìyẹn ńgbà tá a bá kó lórí àsìkò àsùbá a sí àsọ̀bá ẹ̀rí àsọ̀bá àárọ̀ nìyẹn ẹ̀rí àárọ̀ òun náà ni ẹ̀rí àárọ̀ là ń pè ní lẹ́yìn ni tá a bá kó lórí a tún ní anahar ẹ̀rí anaharu anaharu di ọ̀sán ọ̀sán la ń pè ní anaharu ẹ̀rí àsìkò ọ̀sán òun ní anahar ṣàrí nísìn tó bá di ìrọ̀lẹ́ à ń pè ìrọ̀lẹ́ ní almasau ẹ̀rí sìn ìrọ̀lẹ́ tiẹ̀ a pè ní almasa'u almasa'u àrí almasa'u ìrọ̀lẹ́ ni ẹ̀ sọ́à ẹ̀rí òun là ń pè ní almasa àsìkò wo la wà yìí àsìkò wo ní anahar àsìkò lè yí asọ́bà àsìkò lè yí alfajr asubh tó bá wá di alẹ́ wọ́n ń pe alẹ́ ní alẹ́ ìlú alẹ́ ìlú ẹ̀rí alẹ́ ìlú alẹ́ nìyẹn àwọn náà ń pè ní alẹ́ táfìrí pé alọ́mú nínú kíni alọ́mú nínú lárúbáwá yìí náà ni pé alẹ́ alẹ́ ìlú ẹ̀rí ó jọra wọn púpọ̀ ẹ̀rí ó jọra wọn gan alẹ́ ìlú alẹ́ nìyẹn so àwọn àsìkò yìí báwọn lábá ṣe máa ń lò nìyẹn ó yẹ ká lè mọ̀ báwo ni wọ́n ń pe àárọ̀ báwo ni wọ́n ń pe ọ̀sán báwo ni wọ́n ń pe ìrọ̀lẹ́ báwo ni wọ́n ń pe alẹ́ a ṣe àlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa lẹ́yìn ni a tún sọ̀rọ̀ nípa agogo fúnra wa ẹ̀rí bá a ṣe máa ń ka agogo gbà ẹ̀rí asáà ẹ̀rí asáà tó fi lóga làrọ̀ bí báwo la ṣe máa ń ka agogo gbà. ẹ̀rí agogo òun la ń pè ní asáà asáà tó agogo ni ẹ ńgbà tó bá bèrè pé masáà ago mélòó nílù masáà ẹ̀yẹ́ ó sọ pé inú ago alwahida ẹ̀rí asáà tó lwáhídà ago kan ẹ̀rí alwáhídà ago kan ẹ̀rí àtháníà aago méjì àthálítà àsáàtò thálítà aago mẹ́ta àsáàtò rọ̀bíà aago mẹ́rin àsáàtò lọ́kọ̀ọ́mísà aago márùn-ún àsáàtò sàdísà aago mẹ́fà àsáàtò sàbíà aago méje àsáàtò thàmínà aago mẹ́jọ àsáàtò tàsíà aago mẹ́sàn-án asáàtòlà àṣírọ̀ aago mẹ́wàá asáàtòlà hádìyàtà àṣàr aago mọ́kànlá asáàtò thaniyàtà àṣàr aago méjìlá ẹ̀rí gbogbo àwọn àlàyé láti ṣe wá lọ tá a sì gbọ́dọ̀ gbàgbé ẹ̀ láfi ní ó yẹ ká ránra wa létí bá a bá gbàgbé rẹ̀ yóò yọ ńlẹ̀ fún wa ẹ̀rí nítorí pé a nídìí àti lò ó a nídìí àti lò ó ẹ̀rí a tún ṣàlàyé bákan náà nípa agogo ń pé à tó bá ṣe pé alágogo ń pé ìṣẹ́jú à ń pè ní àdẹ̀kíkọ̀ ẹ̀rí náà ní ìṣẹ́jú àwọn second à ń pè wọ́n ní àsàwánì ẹ̀rí à ń pè wọ́n ní àsàwánì a tún pín agogo ń pé tó bá ṣe pé à méjì ago kan àbọ̀ báwo la ń pè àbọ̀ àbọ̀ à ń pè ní anisfu alwahidatu wa nisfu ẹ̀rí alwahidatu wa nisfu ẹ̀rí ago kan àbọ̀ ẹ̀rí athaniyatu wa nisfu àbọ̀ nìyẹn ẹ̀rí àbọ̀ nìyẹn a tún ní tó bá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nìyẹn ẹ̀rí nísìn gbogbo àwọn nǹkan wọ̀nyí la ṣe àlàyé kí ọlọ́run kó pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn àlàyé tá a tún ṣe bákan náà náà ni pé aláwọn nǹkan kan tá à ń pè ní huruful atf huruful atf huruful atf fi ń tiẹ̀ a nísìn حروف العطف، ẹ̀rí حروف العطف، àwọn aráàfin tá a fi ń so ọ̀rọ̀ pọ̀ mára wọn nígbà tí wọ́n fẹ́ sọ pé Muhammad àti Zaidu Muhammad àti àti nínú lárúbáwá bó o la ṣe lò ó kí la fi kí la lò fún ẹ̀rí a ní àmọ́ àlùwọ́ àlùfà fúnmà áwò ẹ̀rí aṣáwọn àlàyé ni àlùwà ahmadu wa zaidu fatimatu wa rukoya fatima àti rukoya ẹ̀rí fatima àti rukoya amáwọn àpèjúwe rẹ̀ wá ẹ̀rí amáwọn àpèjúwe wá bákan náà nínú àwọn nǹkan tá a tún ṣe lálàyé fúnra wa a sọ̀rọ̀ nípa pé tó a lọ sọ́jà a fẹ́ lọ ra nǹkan kí làwọn nǹkan erúkọ àwọn nǹkan tá a lè pàdé ní ọjà kí lorúkọ àwọn nǹkan tí a lè pàdé lọ́jà a máa wà pèjúwe wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tá à ń jẹ lahmun samakun dajajatun hubzun ẹ̀rí batatisun basal dhurra uruz eh, milh fulful tomatim fasolia makrona ẹ̀rí aka gbogbo àwọn nǹkan wọ̀nyí ń pé tabadọ́jà awa lahm ẹran ẹ̀rí ń sìn samak ẹja eh, dajaja ediyẹ ẹ̀rí ń sìn ediyẹ dajaja tún ediyẹ khubzun búrẹ́dì ẹ̀rí ń sìn batotis ìyẹn pọ́m basol albosa zurro àgbàdo uruz rice ẹ̀rí milk, iyọ̀ fúlfúl ata tomatim àwọn timati fasolia ẹ̀wà macrona, àwọn macaroni ṣàrínìsìn gbogbo àwọn nǹkan yìí la ṣe ní àlàyé bákan náà nínú àwọn nǹkan tá à ń mu tó ṣe pé a lè ń pẹ́ a lọ sọ́jà tá a lè nídìí gẹ́bí halib ìyẹn lẹ́ẹ̀ mẹ́ù omi ṣáì afẹ́mu téèni ẹ̀rí nísìn burtukọ́ọ̀lù ọ̀sán tufa àwọn pọ́m mose ọ̀gẹ̀dẹ̀ ẹ̀rí nísìn jaws àwọn àgbọn ananas sọlọtọ hudrawat láwọn nǹkan èso ṣẹ̀rí gbogbo àwọn àlàyé yìí náà ni a ṣe fúnra wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti wá lọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ bákan náà tá a ti ṣe wá lọ gẹ́gẹ́ bí àsìkò àwọn gbólóhùn tó ṣe pé a fi ń béèrè nǹkan adawatul istifham bá a bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ara wa aláwọn gbólóhùn kan tá a máa ń lò òun làwọn lábá máa ń pè ní adawatu adawatul istifham ẹ̀rí istifhami ẹ̀rí adawatul istifham àwọn gbólóhùn tá a fi máa ń béèrè nǹkan lápèjúwe mo fẹ́ béèrè nǹkan mélòó ló wà ń bẹ̀ ẹ̀rí kam à ń lo kam mélòó ẹ̀rí máàdà kíni máàdà kíni limáàdà nítorí kíni limáàdà nítorí kíni ẹ̀rí man tani mata nígbàwo àrí àìnà Igbo aina Ibo, kaifa báwo ẹ̀rí láwọn gbólóhùn tá a máa ń lò fún ìbéèrè ẹ̀rí kam mélòó ni kam mélòó nọ́mbù la máa ń lò yẹn fún a kam mélòó máàdà kíni máàdà kíni limáàdà nítorí kíni limáàdà nítorí kíni man tani ńgbà tí wọ́n bá kanlẹ̀ kù tí wọ́n bá sọ man tani eri mata nígbà wo afẹ́rin ìrìn àjò ìwọ̀n sọ mata asafar ìgbà wo ní ìrìn mata ìgbà wo ẹ̀rí aina nibo a máa ń lò fáyè ìbo láti pàdé aina lẹ́lẹ́tẹ́kì ìbo láti pàdé aina zahabta ìbo ló lọ aina zahabta ibo ló lọ aina ahmadu ibo ni ahmadu wà ẹ̀rí kẹ́yìnfà báwo gbogbo àwọn nǹkan tá a kọ yìí ó nídìí àmì ìbéèrè tá a bá ti lò á máa fàmì ìbéèrè síwájú rẹ̀ ẹ̀rí nísìnyí kẹ́yìnfà báwo ni kẹ́yìnfà haluka báwo ló wà sí kẹ́yìnfà yí ìta báwo ló dé ló ṣe gbà fi dé ẹ̀rí kẹ́yìnfà fa'alt báwo ló ṣe ṣe ẹ̀rí àwọn yẹn la ń pè ní adawa tol istifham gbogbo àwọn yẹn náà a ti ṣe wa lọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa bákan náà hal ẹ̀rí hal ǹjẹ́ ẹ̀rí hal ǹjẹ́ lámọ́ ń lo hal fún ẹ̀rí ó pọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé gbogbo ó ti wáyé nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ah, àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ṣe pàtàkì púpọ̀ lẹ́yìn ni gbogbo àwọn nǹkan tí a kà wọ̀nyí a mú àwọn àpèjúwe púpọ̀ wá nínú àwọn tírà tó ṣe pé a kọ ta ní ká kà fúnra ara wa ìgbà tá à ń ka gbogbo àwọn tá a kọ yìí àwa yan jáde kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí à ń kọ gbé ká máa kà nítorí pé tá a bá kọ́ ẹ̀kọ́ báyìí ẹ̀rí àwọn tèorí nìyẹn ó ní di pratique ó ní di pratique bá a bá sọ pé adawatul istifham àwọn àmì tí àwọn àwọn irinṣẹ́ tá a fi ń béèrè ìbéèrè lọ́dọ̀ èèyàn tá a bá kọ́ bá a ṣe kọ yìí bá a bá gbé nǹkan kíkọ wá ká lò sínú rẹ̀ ká wo bí wọ́n ṣe ń lò àti lò yóò ṣe kí ni yóò ní àwa náà lára ẹ̀rí àti máa lò yóò ní wa lára nítorí bẹ́ẹ̀ agbára wa níyànjú tó pọ̀ agbára wa níyànjú tó pọ̀ ẹja mọ̀ kankan gbogbo ohun tí a kọ́ yìí kárí pé alhamdulillah bá a bá ń ka nǹkan àwa náà rí i pé gbogbo ohun tá a kọ́ yìí á máa bá pàdé nínú àwọn nǹkan tí a ń kà ṣùgbọ́n tá a bá ka nǹkan yóò ṣòro fún wa láti bá pàdé nǹkan kíkà púpọ̀ ní òjì alẹ́ láǹfààní àti lè máa lo gbogbo ohun tí a ń kọ́ yìí kò sí ẹ̀kọ́ ibì kan náà ni ti máa ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sọ pé òun ò ní bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti alif batasa kí ló fẹ́ lọ kí ló fẹ́ mà ẹ̀rí kò lè mọ̀ kankan nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ á mójútó gbogbo ohun tí à ń kọ́ wọ̀nyí èyàn ni ó ràn wá lọ́wọ́ o láti láǹfààní a ti sọ fúnra wa pé ètò yìí kàkà kàkà ká gbọ́yé sọ mẹ́ta náà ni ẹ̀rí àkà á á sọ a sì wà nípele èkejì báyìí kákàká gbọ́yé orí ohun tá a wà nìyẹn ó kù sísọ sísọ àárí sọ bá a bá ṣe gbọ́yé sí bá a bá ṣe ń kà sí láfìrí sọ ìyẹn ń pè sísọ ni eré ọwọ́ tiwa ló wà tiwa á gbìyànjú bá ṣe kà á bá ṣe gbọ́yé ẹ̀yẹn wàá gbìyànjú bẹ́ẹ̀ ṣe máa sọ ọ́ kò sáǹfààní nínú èdè tíyàn ò bá lè sọ tẹ̀yàn mọ̀ tí ò lè sọ bó o ló ṣe sọ pé tó o mọ ọmọ lárúbáwá ṣùgbọ́n lè sọ ni rárá ó gbìyànjú rẹ̀ bó bá tiẹ̀ jẹ́ díẹ̀ díẹ̀ ó máa gbìyànjú ẹ̀rí àwọn kan yìí kẹ́ífà kó o rọ́mọ́ra kejì rẹ kó o pàdé rẹ̀ kẹ́ífà hálùkà ẹ̀rí o ti lo kẹ́ífà ń bẹ̀ o ti sọ. So àmọ́ tó o bá mọ kéfà tó o bá lè lò ó tó o bá lè sọ ó kù díẹ̀ káàtó nìyẹn ìyẹn ń pé pratique ló kù fún wa bá a bá pratique a lè láǹfààní àti lò bó ṣe yẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ láyé yìí wọ́n ń pratique ohun tí wọ́n ń kọ́ ni àkíyèsí kan sì tún wà ni pé ìtìjú àti ìbẹ̀rù àárẹ̀ burúkú làwọn méjèèjì ni tí ò dáa ìtìjú pẹ̀lú bẹ̀rù kì í jẹ́ kí ẹ̀ lè débi tí ń lọ kì í jẹ́ kí ẹ̀ lè ṣe nǹkan ìbẹ̀rù ojo pé tí n bá sọ ọ́ wọn ò rẹ́rìn mi tí n bá sọ ọ́ ń ṣìṣe ń ṣìṣe lẹ́yìn ń ṣìṣe ní tí wọ́n á nàró bó o bá lóun ní ṣìṣe láyé o ò fẹ́ lọ nìyẹn o ò fẹ́ débi kan nìyẹn ẹ̀yìn ó ṣìṣe ni wọ́n sọ pé à èyí tó ṣe yìí báyìí kọ́ là ń ṣe ẹ̀rí nísìn kì sì sọ̀rọ̀ tìjú ìtìjú ti mẹ́lòmíì títí gbogbo ohun tó mọ̀ kò lè lò ó ẹ̀rí kò sí tìjú ń di ẹ̀kọ́ gbogbo ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láyé kò gbọ́dọ̀ fi tìjú sí ọ̀tọ̀ ní àyè ìtìjú àmọ́ ẹ̀kọ́ kò nídìí ìtìjú ó yọ ìtìjú kò ló fi rí ẹ̀kọ́ mú ni ló jẹ́ àwọn àkíyèsí tó yẹ ká pera wa sí tó sì ṣe pàtàkì nìyẹn ni ó jẹ́ ká lè rí ọ̀nà lọ nípa ohun tí à ń ṣe yìí èdè lárúbáwá èdè tó dáa púpọ̀ ni tó sì láǹfààní púpọ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣe fúnra wa lálàyé níbẹ̀rẹ̀ ètò yìí asọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láàrin méjì ni bàbá wo ayé lẹ́nì bẹ́yàn bá wà tó ṣe pé èdè kan ṣoṣo ló gbọ́ ó kù díẹ̀ káàtó ẹ̀rí ó nídìí kó tún gbọ́ fi kún gbogbo ẹ̀ sì ti rọrùn àwọn ọ̀nà tá a lè fi gbọ́ gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀ yìí irú eléyìí kò sí lánàá tó ṣe pé àwọn tó bí wa wọn ò rírúfẹ́ àǹfààní báyìí ń pé à ń kọ́ èdè láti lójú tẹlifíṣàn ẹ̀rí ó lọlé kéwù ni wàhálà ló ṣe ló fi lọ́kọ tó bá rọrùn báyìí ni ọ̀pọ̀lọpọ̀ bá ti di olùmọ̀ ẹ ó bó ṣe wá rọrùn fún wa lénìí nítorí bẹ́ẹ̀ ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ á mójútó ká pè ní nǹkan gidi nítorí pé lárúbáwá yìí ẹ̀sìn wa ni o lárúbáwá ẹ̀sìn wa ni kò sí ohun tá a ṣe inú ẹ̀sìn tí ò nídìí èdè lárúbáwá bá a fẹ́ kírun lárúbáwá ni ẹ̀rí bá a fẹ́ kírun lárúbáwá ni o a lè fi èdè míì fi kírun o kò ṣeé fi kírun ẹ̀rí bí wọ́n fẹ́ pèrun lárúbáwá ni bí wọ́n fẹ́ gbé kamọ̀ lárúbáwá ni gbogbo ẹ̀ a nídìí lárúbáwá kí ọlọ́run kó pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí a bẹ̀rẹ̀ ní tá a pè ní ẹ̀kọ́ ìkẹtàdínlọ́gbọ̀n asábẹ̀ wọlé ìṣirún ẹ̀kọ́ yìí a fi ṣe ìrántí lórí gbogbo ohun tí a ti kọ́ wa lọ ni a sì rí i pé ẹ̀kọ́ pọ̀ nígbà táwa náà bá wò ó nísìn a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni a ti kọ́ wa lọ kí Ọlọ́run ọba kó pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ní ṣókí kí n ṣe ní ta ń pè ní resume ń pè ní ṣókí ṣókí gbogbo ohun tí a ṣe lálàyé ni pé a bẹ̀rẹ̀ pẹ̀lú kíni a bẹ̀rẹ̀ pẹ̀lú alhuruful hijahiya ẹ̀yin ò lè kọ́ lárúbáwá kò lè sọ lárúbáwá láì jẹ́ pé ó gbọ́ àwọn ará fi àwọn ará fi iye o ò lè sọ lárúbáwá o lè kà á o lè gbọ́ yé àyàfi kó o mọ àwọn ará fi iye tó o bá tiẹ̀ ń sọ pé o wà láwùjọ kan tí wọ́n ń sọ o lè máa sọ bí wọ́n ṣe ń sọ àmọ́ tó bá di kíkà o lè kà á ṣẹ́ni nísìn kíkà yẹn ló sì ṣe pàtàkì jù àwọn aráàfíì ká mọ àwọn aráàfíì dáadáa tá a bá mọ àwọn aráàfíì bùṣe ká má gbé kan fọ́kan ká má yàtọ̀ láàrin sin pẹ̀lú shin ẹ̀ ká mọ yàtọ̀ láàrin sin àti shin ká mọ yàtọ̀ láàrin zal àti zai ká mọ yàtọ̀ láàrin kof àti kaf ká mọ yàtọ̀ láàrin sod àti dod ẹ̀rí àwọn kankan tí a máa ń gbé lura wọn ni tí ò sí dáa ó ṣe pàtàkì púpọ̀ bá a bá mọ̀ yẹn bù ká wò pé àwọn aráàfin yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ àárín rẹ̀ ìparí rẹ̀ báwo ni wọ́n ṣe ń kọ́ aráàfin àmì wo ló wà lórí rẹ̀ kí n fi dá a mọ̀ ká máa wọn àmì yìí ká máa wá ka nǹkan lọ kí ọlọ́run kó pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kó lékún mímọ̀ fún wa kó lékún àgbọ́yé fún wa kó wa gbogbo gbìyànjú wa ọlọ́run já jèrè rẹ̀ láyé ń bí ká jẹ́ ní a tún kí gbogbo àwọn olùgbọ̀wọ́ ètò yìí a tún kí wọn lẹ́ẹ̀kan sí Muhammad وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر